القدوة عبد الرحمن بن أحمد بن عبد الرحمن معروف بن رجب الحنبلي رحمه الله رحمة واسعة وسد الله روحه أطال الله عن ربه وجعله الله إياه من أهل الجنة فانقلوا ما شأنكم أوريكم الإمام بن رجب الحنبلي أول مريض وشيء gudugudu méje yàyà mẹ́fà wọ́n ṣe fún haza yìí na sani. wọ́n gbìyànjú láti fi ogún lẹ̀ fún wa lọ́jọ́ wípé gẹ́gẹ́ bí yorùbá ó ṣe sọ bí ọmọdé bá bá ìpínlẹ̀ ìyá rẹ̀ kò ní ṣe àtọ́dá. àwọn ogún wọ̀nyí nǹkan ńlá ni wọ́n fi lẹ̀ fún wa abẹ́lọ́mọ ọmọdé ká mọ́ ìrẹ̀lẹ̀. يقول الإمام ابن رجب الحمد رحمه الله وني وعلم العربية وعلم العربية إلى بلدي وعلم العربية أولي مسمي وجوكي أتقفوا العلم النافع يلي وما نبالي كما هي وجدير النافع كما تسين الأنفاق ìyẹn mà nígbà míì tí mà yẹn ó jẹ́ ìmọ̀ tó yẹ pé náà fẹ́ràn fi iná sí yí láyà ń fa ìsọ ìbò sọ ìbà wọn ìmọ̀ yìí dá o àmọ́ ìmọ̀ yìí kò ní ṣàǹfààní fẹ́ imo yii kọ́ bóò làwọn sanfaani to wá wá ìmọ̀ العلم الذي يكون نافعا في نفسه ونافعا لنا نحن متعلمون

lọ́pù ìbolówà fi sùúrù nílẹ̀ bí àwùjọ lẹ́yìn ìgbẹ́ nígbà ìyàwó tó ní mímọ́. ṣùgbọ́n ṣé àwárí Qur'an tí kò ń ṣe dán ó wà láti gbọ́ rí tí ń ṣe dán ẹnìkan wà nígbà kan ní ọ̀ṣun Qur'an ó lè ṣe ìdán ìdán ṣẹ̀ṣẹ̀ ẹnìkan ló ń fẹ́ lọ ṣe ìlàjò ara òun níbẹ̀ ìlàjò ara òun lọ́dọ̀ ìlú marhaban ó wá dé bí ọ̀dọ̀ ẹni wọ́n ní kó lọ wá onísọ́nà ni wọ́n pè ó wọ́n ní kó wá gbogbo owó tí wọ́n bá ná ní nàìjíríà tó bẹ̀rẹ̀ láti ó ti pẹ́ mi ò pàtí ní irú bóyá ó lè má ti ti wá táyà rántí mọ́ dáadáa lápẹẹrẹ nínú táìmù tàwa ẹ̀kẹ́ àmú five naira ten naira kí ló tẹ̀lé twenty naira fifty naira hundred naira two hundred five hundred one thousand yóò wá mú ní iye òǹkà kan yá méje méje ìwé tó bá ti kọ́kọ́ dé lọ́jà mọ̀ fún wọn yóò mú aṣọ kan bí sàkún ẹni ẹ lásán yẹn kò ní wẹ̀yìn mọ́ alùsùn mo ní rọwá òmàn ọlọ́yìn rọwá òṣèṣàn ẹgbẹ́ rẹ̀ rọwá òṣèṣàn mọ́ láṣẹ́kà rọwá òṣèṣàn ni àmọ́ alùsùn náà ni wọ́n pè é òun náà ní irun láàlá òun náà níyàwó tó jẹ́lẹ̀ àá làálà ó níyàwó tó jẹ́lẹ̀ ààrẹ tó jẹ́ nǹkan yìí fún wa nínú ẹ̀sìn wa ọlọ́run fi mọ̀ ìyájọ́ wa kó lọ́dọ̀ àwọn èèyàn dáadáa ó sì fi alhamdulillah àwọn ìlànà lẹ́yìn ọlọ́run ti jẹ́ kó máa yí àwùjọ yá àwọn ẹni wọn wà lórí dáadáa ó dàdé di wípé ẹni tó bá tó fẹ́ lówó lè ní lọ́nà àbàjẹ́ orúkọ wa ní tó ń fi ṣe àwọn kan wà tí wọ́n wọlé kọ́ọ̀mù ní íńtánẹ́ẹ̀tì ní ti kí wọ́n fi ń fi òṣì káàkiri a ọlọ́njẹ kẹ́ni eré tí wọ́n gbọ́dọ̀ kó bí àwọn sanyọ ànàgbà yẹn ìfẹ́ larí mọ́ ọlọ́run gbàgbà yẹn abẹ́ lọ́wọ́ kọ́lọ́run jẹ́ kó tètè kó omi lórí nǹkan bẹ́ẹ̀. mo kí la fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé òun fún ara rẹ̀ aṣọ ẹ̀sìn fún ara rẹ̀ ọlọ́run tó fi mọ̀ yẹ́gà ọ̀pọ̀lọpọ̀ kó o lórí ìranù náà ti sọ wa ẹran bá wa dùkú tó wá ó padà pé wa ó ti mọ wọn lára ní ìsìn nígbà kan à mo tún fi yunifásitì of Ìlọrin ṣàpèjúwe pé nǹkan bí mélòó lẹ́yìn nínú yunifásitì of Ìlọrin ẹ mọ̀ mo mọ obìnrin tó kọ́kọ́ lo nìkọ́ ní social science tó di yú tó ń tẹ́lẹ̀ ìjókòó tó yẹ so nísìnyí alhamdulillah tí máa rúbìn yẹn jẹ́ mo ní mú sọ fún pé ok alhamdulillah òtúbọ́ ti lọ sí báyìí kálù òdúró báyìí wọ́n máa dùn náà báyìí àmọ́ ọkọ ló gbà ládàá yẹn ó sì dúró alhamdulillah yọ ọdún lálẹ́ ní ó dúró ọlọ́run ti mú dúró so àfọ àwọn sọ fún wa yìí pé àwọn ìmọ̀ wà tó jẹ́ limon náà fẹ́ ọ́n fi náà fi yí lẹ́yìn náà fẹ́ yìí lè sọ àrẹ́bẹ̀ yìí lẹ́yìn náà wọ́n ṣàlàyé fún wa wípé àtúndé nínú ìmọ̀ ó jẹ́ wípé bóòlù ṣe ẹ̀ka kọ̀ àwọn àmọ̀tá bùkátà sí ọlọ́run sì jẹ́ owó mi kọ́lọ́run jẹ́ ká ṣàǹfààní ìdáadáa lẹ́nu torí pé àwọn nǹkan tó kàn wá gan-an níbi ọjà bàtàmbà yìí ni wọ́n ń tọ́ka sí ní ọjọ́ àwọn yìí ọlọ́run tó ṣe ní ọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wá láti ṣàǹfààní bẹ́ẹ̀ wọ́n wá ní nínú ìmọ̀ tó jẹ́ wípé àìkọ́ lè záàtì a máa ń kọ́ لغيره هنا علم العربية هنا علم العربية بما لا باوى أقوى الناس في هذا العلم بين الطرفين أو يعني ما طرف مجين وواحد بين المتلاعبين بالعقول àwọn tí ń fi làákàyè ara wọn ṣeré tán òpá àwọn fi làákàyè àwọn èèyàn ṣeré wà tàhàzír nínú ìgbàr bí ilmi àrọ̀bíyà ìwọ́ wa ní ṣọ́ra wípé ìmọ̀ àrọ̀bíyà yóò nínú ìgbàr àmọ́ ó máa ń gún èèyàn kódà alimami ibn Taymiyyah rahimahullah ewu tí ń sọ ìpìlẹ̀ sàlàfíà tí wọ́n fi kọ́ wa áàrin ah, aláìwọ́n ti ń rìn wá sí mẹ́sìn ọlọ́ba débi pé ti máa ráwọn èèyàn tó máa ń ṣe kí a ah, ta ló kọ́ yín lẹ́sìn ana àtàjàb ta ló kọ́ yín lẹ́sìn Ibn Taymiyyah rahimahullah wọ́n sọ débi pé ó máa wọn kan lára ká máa ṣe ẹ̀sìkáàmù lẹ́rù ká fẹ́ máa ká fẹ́ fẹ́ pé ara fi kí wọ́n máa ṣe tànátò wà gùlùmù sí ìkìrájì lẹ́rù ham aha ẹ wà rí pé yóò wá lágbára lórí wọn tó bá fẹ́ pé ara sí tó bá fẹ́ pé nǹkan kò ní wá mí tọ̀bí àti sàlímà yóò wá mí tẹ̀kẹ̀lúfẹ̀ wọ́n ṣe wọ́n ní wọ́n ní ẹ̀náyà tó lágbára débi pé láyé rí àyìn yóò ó láti ṣe ìhìn wọ́n láyò ákọ̀dọ̀ aléhìn fàǹtùmọ́ni hátà yàtàgọ́ pẹ̀lú alùpùlùbì ó dà tí wọ́n sọ bá mọ́ bá ọkàn wọn wọ́n mọ̀ ní wọ́n mọ̀ tún àwọn ṣe bí pé àtọ́gbọ́ ń sọ̀rọ̀ dáadáa lórí ẹ̀tí yìí wa lápẹẹrẹ wọ́n lè máa sọ pé innal innal hamdalillah nahmaduhu wa nasta'in àwọn tó jọba yìí hádà من يجيب هذا هذا تكلف تكلف so wọ́n sì gbìyànjú orí ẹ̀ tí wọ́n wà ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ wọn gẹ́gẹ́ tí ní àjíṣọ́ wọ́n mọ́ ní sàgọ́ fúlọ́ ní kọlù ọkàn wọn ma dí because wọ́n wà kọ̀ǹfán lórí kí làwọn èèyàn rò nípa àwọn bó làwọn ṣe sọ̀rọ̀ láwọn èèyàn gbọ́ bó làwọn ṣe sọ̀rọ̀ tó ń sọ pé lábáyá ah, gbọ́lábára jẹ́ ولكنني كما تعلمون يقول آه، باء باء باء باء لهم ذاكرهم وقيل إن هذه ليست من سلفيتنا نسينا سلفية وبذلك قلت الناس في هذا هذا العلم بين طرفين طرف مجيجي بين الغيوم والجفاء طرف مجيجي ما يواصل ولا نقول أن يكون إلى حد لا يحكم شيئا في العربية إذا كنت أغربك يا ماما كان صليم الأربعة يجي إلى حد أنه لا يقيم شيئا في العربية كيسي تنصني أو كثر خطأه وغلطه آه أكثر في قدر من حيث يقال لعله لم يفهم شيئا من لغة العربية ولا سيما إن أكثر ذلك في علمه طبعا تعفين منه مالك وسأذكر لكم إن شاء الله تعالى الأمثلة في ذلك so agbọ́dọ̀ pay attention agbọ́dọ̀ wà kí a fún ní kalabiyatina ibi tá a bá ń kọ́ èdè lọ́wọ́ kì í sí kó torí pàfẹ́ lọ́mọ ṣe rọ́ọ̀bù lé àlùwàlá ìṣe torí pàfẹ́ mọ́ fi ṣe mùnà bàtà sáwọn èèyàn ṣe kápítà fam mọ́tẹ́dà Mama mablabi ilmuka fi kaza ezigbo torí ìyẹn la fi fẹ́ torí ẹ̀ a máa kọ́ èdè lárúbáwá rárá kàlà níta fẹ́ torí ẹ̀ kọ́ èdè lárúbáwá gọ́yà tìǹà gọ́yà tiwa lè fáàmì kitabillahi azza wa jalla afẹ́fi gbọ́ Kùránì yẹn. wà fáàmì hadith rasulillahi sallallahu alaihi wasallam afẹ́fi gbọ́ àdìsí ànábì yẹn sallallahu alaihi wasallam. àwọn àfa wa ní ìyàpá ẹni lórí pé dárọ́jà wò láti ni yóò kọ́ dípò sọ pé àwọn àfáà nínú ìmọ̀ ẹ̀sìn rí wọ́n ní ìyàpá ẹnu lórí pé dáwọ́jà wo ni yóò kọ́ dípò sọ pé à ní tó kọ́ ẹ̀ ó ti dédé ó ti tó. àrí wọn sọ pé téèyàn bá ti ṣe ìtàn ìtàn àlùfíàṣẹ bìmọ̀lì àlùfíàṣẹ bìmọ̀lì téèyàn bá ṣe ìtàn rẹ̀ pé káfà ó tó. àlùfíàṣẹ bìmọ̀lì kì í ó jẹ́ àlùkò láàfọ̀ ó ní tíra ní ìtìbùnú máàlìkì kọ alìkáfíà tó ṣáfíà ẹ̀ẹ́dì pé tẹ́bá ń kà yẹn mọ̀dáìbò lóga ti pọ̀ jùlọ ẹ̀ ní gbọ́n tán sọ yéèyàn àti tẹ́bá kàtàkà ṣèṣe lábẹ́ afọ àkàn bó tẹ̀ pé ọ̀rọ̀ wà lórí pé ṣé yẹn ló kọ́kọ́ kọ kó tó kọ àlìfíà táǹpẹ̀ ní àlìfíà jùlọ máàlìkì abẹ́ olùkọ́kọ́ bọ̀t kò burú níyàn tó lọ́ nínú tí kò tó tó bẹ́yẹn òun ni sharu kọpùdì nada àbí ṣùzúrù zahab alimam abdullahi ibn yusuf ibn hisham al-akbar al-misri rahimahullah sharu kọpùdì nada matnu rẹ̀ olè tètè yíyan bí yóò bá ka sharu sharu ẹ̀ náà ni àfá náà tó ṣe fún ara rẹ̀ but sharu yìí náà lọ́gọ́rọ̀ ọgbà ó bùkátà kí ẹ kà lọ́nà àfá ẹjẹ́ wá gbà pé yẹn rí ká ó sì kọ́nà ẹ̀ masha wọ́n lọ tó apá kan àárẹ̀ àwọn afá tó pé níyàn bá gbé délẹ́wò yìí tó tó. but afá pè ní kọ́tùrù nẹ́dá wà bá lù sọ̀dà kí ni ìtumọ̀ rẹ̀ kọ́tùrù ẹ̀kankan omi ànẹ́dà ẹ̀kankan omi ìrì tí ń sẹ́ wà bá lù sọ̀dà fún ìrẹ̀ǹgbẹ́ ẹni gbẹ́ngbẹ́ tàwa kan ẹ̀kankan omi sí ọ̀nà fún rẹ̀ tó lè rẹ̀ ló ó kẹ̀lé sí àà ọni ìlẹ́bù kíra yìí tó fẹ́ ṣe náà nìyẹn ṣùgbọ́n ìmọ̀ ńláńlá ní lọ́dọ̀ tiwa ìmọ̀ ńláńlá àrọ̀bíyà ìwá ṣe èdè lágbáwá nìkan ọ̀gọ̀rọ̀ gbogbo ẹni tó bá ṣe ẹ̀fán wà ìkọ́nù lọ́wọ́wìyà ó dà nínú òyìnbó ìmọ̀ fàgbàlagbà téèyàn bá gbóyìnbó dáadáa ìmọ̀ ó máa jẹ́ kéèyàn kì sóyìnbó nìkan o gbogbo èdè tí yàn bá máa sọ dáadáa ní jẹ́ kí yàn fẹ́ look down upon people kì í sì ń ṣe gọ́ọ̀yà káwà tó kọ́ èdè lárúbáwá rẹ̀. قال الإمام الشافعي رحمه الله أما كي إمام الشافعي ربيع بن سليمان هو أبا إمام الشافعي رحمه الله عليه olóhùn fẹ́ kọ́ àwọn ìmọ̀ kan àmọ́ ojú tí ó ń pé àwọn kílà àwọn yóò sọ ń parẹ̀. ẹ̀lmọ́mù ah, ṣáfihàn wá sọ pé rídọ̀ náà ti gọ́ yàtọ̀ ńlá kùdọ̀rọ̀. قال شافعي رضا الناس غاية لا تدرى tí ẹ bá ń dúró díjọ́ táwọn èèyàn ó yọnu tó fẹ́ ṣe nǹkan tí ó ti ọlá àǹfààní ní láìfù rẹ wọn ni àkílà àwọn èèyàn sọ àyọmọ àwọn èèyàn ò ṣe àwọn èèyàn ò lè yọ wọn náà kó sí tó lè ṣe ìjọ kan yóò rí kinní kan pé àdúgbò náà tẹ kó sí rọkọrọkọ àdé ń wòye láti jọ ìyàmọ pé ẹ kó sí nǹkan báyìí nítorí padà parí ẹ nìyẹn wanzur ila ma yanfa'uka fi dinika wa dunyak wa aqbil alayhi wọ́n tí ó ṣe láǹfààní láyé rẹ̀ àtẹ̀sìn rẹ̀ ó tẹ̀sẹ̀ ṣe ṣáfihàn wá bẹ̀rẹ̀ sí sọ rahimahullah qala man ta'allama al-qur'an jalla fi 'uyuni an-nas ẹni tó bá kọ́ qur'an àpẹẹlẹ́ ó ba àwọn èèyàn máa ojú èèyàn láwò yóò من تعلم القرآن جل في عيون الناس قال ومن تعلم الحديث أو حجته ومن تعلم الحديث قويت حجته ولكن واتوا في تسيم شافعي كما أخرج ذلك طيب الحل الحلية أبو نعيم فيها أما علم الحديث ما حديث لا تظهر بركته ilà ẹ̀dẹ̀ lọ́wọ́ àwọn tó bá kọ àlùbáríkà rẹ̀ yọ àgbà tó bá fẹ́ kú ìgbà téèyàn ó bá kú làbí téèyàn bá kọ nínú èdè lábá nínú ìmọ̀ hadith tó máa hàn ọlọ́mọ yẹ̀yẹ́ wa ọlọ́mọ lójú sí wa tí kì í bá ṣe fan mo rò pé a lè ṣe without the generator wọ́n bá ṣe àwọn ọ̀bẹ̀yẹn sílẹ̀. na ẹ̀fílẹ̀ wọn àti pa ẹ̀fílẹ̀ ẹ̀tì náà fàkọ́ọ̀lá mẹ́ta àìlẹ̀mẹ̀ hadith kọwùyẹ́ hujjatu ẹni tó bá kọ́ hadith náà hujja wọn máa ń lágbára gan torí pé yóò rí àkàrù tó pọ̀ tẹ́ bá rí bí máa ìmáàmù alìmáàmù Bukhari ṣe máa ń ná hadith nínú kíra ìmáàmù bá ǹjẹ́ yóò sọ nǹkankan Imam Bukhari ní haddathana fulan qala haddathana dáadáa bá fi dórí Muawiya bin Abi Sufyan ike Muawiya jókòó lórí mẹ́bàrí jọ kan wọ́n wá ń pèrún mẹ́bàrí tó kí jùmọ̀ àbáwọn èèyàn wọ́n wá ń pèrún fa yaqulu Allahu أشهد أن لا إله إلا الله قال معاوية من رواية الإمام بخاري قال وأنا وأنا فقال البخاري الإمام بخاري تجيب رواية أنت في وأنا وأنا بشهادة أنت أنت ما موت ولد الجمعة so ẹwọ bí ẹ̀rí ẹni tó kọ́ hadith òtítọ́ ọkàn rí ó balẹ̀ ọ náà nígbà míì gan ó lè fẹ́ mọ́ wa misunderstood ọkàn rẹ̀ balẹ̀ pé átàrù àti àdìsì tó mọ̀ lórí mọ́sálà yẹn ó lè lé 50 so bóyá ẹgbẹ́ ẹjẹ́ kí fún yín ní mọ́sálà kan kọ́dọ̀ àléyìí bá lù màṣàyé fìná wọ́n ní fíyàn bá ń bọ̀ láti rìn àjò fíyàn mọ́ wọlé lọ báyàwó ẹ̀ fíyàn bá ń bọ̀ láti rìn àjò pé yóò dúró síbi kan kò wá jẹ́ pé ṣọ́ọ̀bù kan lèyàn rí èyàn sọlẹ̀ àdìsì jọ pé láwùrẹ̀ jọba lóòótọ́ ṣùgbọ́n ìdí lábúrò àdíjì sọ ni pé kánà nàbí sallallahu alaihi wasallam kánà bí bá ń bọ̀ láti ìrìn àjò alaihi salatu wassalam ànábì máa ń kó yóò dúró síbì kan yóò wà ránṣẹ́ sáwọn ìyàwó ẹ̀ pé wọ́n ti dúró yóò jẹ́ kí wọ́n mọ̀ kó wá fi tẹ̀gbẹ́ yìí ẹ̀ńtọ́ ni kó ṣe léyìí ẹ̀ń tó ti pẹ́ nínú àjò ni o ò ń gbé UK ò ń gbé US wá fẹ́ wá jábáyàwó ẹ̀ náà à má ṣe bẹ́ẹ̀ máa dé bá lójijì ní má ṣe bẹ́ẹ̀ now àṣìṣe ni ká sọ wípé kéèyàn mọ bàbá tí ń ṣe ìsìn náà àárá kì í ṣe torí yẹn <laughs> àbí pé àwọn sàhábà kan wọn travel dé wọn báyàwó wọn tí ń ṣe ìsìn náà ìyẹn náà ìyẹn ọ̀tọ̀ yìí tó dájú bẹ́ẹ̀ lọ́wọ́ wọn sọ sẹ́yìn náà bá ti wo dáadáa rí pé ìyẹn o ìyẹn kọ́ ni wọ́n ń sọ pé kí ẹ̀ mọ́ bàbá ń ti zìnà rárá ìyẹn kọ́ kí ni ìtumọ̀ rẹ̀ tẹ́ ẹ̀ bá sí ń lé àwọn ìyàwó yín wọ́n ti fún yìí gbogbo irun tí ń ṣe torí ẹ̀ àbùkù ni fún èèyàn ẹni tí ò mẹ̀tọ́ tó ni kíyàwó rẹ̀ ṣe irun kó mọ́ wò bẹ̀ rárá kódà àdìsí gẹ́gẹ́ á mọ̀ pé ò ṣe dáadáa tó kó mọ́ sọ pé kódà bó ní nǹkan kan sọ ó sàsọ̀ nǹkan náà ni pé àà ah, orí ah, ah, tó lọ́dọ̀ pé ẹ̀hán èèyàn gidi lélẹ̀ yìí pé ẹ̀kú kàǹkà fún fún ẹ̀wá kó sẹ́run fún yín náà fẹ́ gbà èmi ò rí ọ̀hán tẹ̀lé owó tó wò mí gbà ẹ̀rí rọ̀gbò bùkátà ní gbogbo ojú mi tó wò yìí nínú crisis management nínú nìka oníkéèyàn mọ́ fọ ojú àtara níbi pé àwọn èèyàn mọ́ra tó o bá ti sílé kò ní ṣe tó bẹ́ẹ̀ tó ò bá ti sínlé yìí mọ̀ àbí gọ́ọ̀yà àtàwọn obìnrin sísẹ́mù wọn yàtọ̀ sí tiwa o ní táwọn máa ń rí bíi pé kódà àwọn kékèké mi tí ó kàn obìnrin bá ń gé ìkànnà lójú èèyàn ó lè tó fẹ́ gbà bó bá ń ka tíra lọ́wọ́ tó rí tí ń gé ìkànnà ó gbọ́dọ̀ make sure kó sọ kẹ́límọ̀ kan báwo dẹ̀ dábẹ́ ṣe ń gé yẹn o ti sọ ti iyọ̀ máa bá ti lọ. Ah, mo tẹ̀ wá láìsí bẹ̀ ṣùgbọ́n ẹ̀yin mọ́ mójútó ìkànnà ó ti yọ sàkáàtì ẹmọ bá tiẹ̀ lọ nìyẹn ṣùgbọ́n pé èmi ò rí nǹkan kan tẹ̀ bẹ́ẹ̀ sẹ́wọ́ mi ní ìlú náà tí máa ti wọlé wáyé bùkátà ni kò dá tó ànábì wa ní sọlọ́wọ́ àìsàn so àwọn ìyàwó wa lọ́gọ́rọ̀ gbàtà bá travel ẹni tó ti lọ Saudi fún oṣù méjì ọdún kan ọdún méjì ó lè fi ṣe lé jákujàku pé ò bá sílé kò sí problem obìnrin ní ìsí ọkọ rẹ̀ bá sílé ó lè mọ́ flush toilet tí omi wà ó lè mọ́ gbogbo dáìpọ̀ ọmọ lè wà ní òun ìrìn tó tó but ibi tó wá dá sí pàkọ̀ rẹ̀ pàbílẹ̀ wà nílé mojútó àwọn kẹta sí wà táà bá rí àwọn ìyàwó wa níbẹ̀ ká bá ti mọ̀ ọ́ bẹ́ẹ̀ sínú ọpọlọ wa kì í kú òkúta tó bá múra tán ìyàwó tó yàn rí tó sùn tó wá ṣe àwọn àṣetí kan ìgbà tó wá jí tó wá kí ní ẹ̀lẹ́ máa wá tọ́pọ̀lọ èèyàn tí ó ná ọlọ́pù dáwà yàtọ̀ síra wa tó náà fi ní pé kí èèyàn má bẹ́ẹ̀lù wọ́n jú à jẹ́ kó múra jẹ́ ọkọ̀ tó dé bó láti wá mọ ọ̀rọ̀ yìí alimami Bukhari ló kókó àwọn ìwáyà yẹn jọ wá fi tẹ̀bù yìí liman atọ́la sáfà fẹ́ni tó bá ti fẹ́ni àjò ní ọlọ́pàá káwọn fáwà so in this case man ta'allama al-haditha qawiyat hujjatuhu yóò lẹ́rìí tó pọ̀ ó lè ka asáru lápẹẹrẹ mo sọ fẹ́nìkan ìmọ̀ bóyá wà náà fura sí mọ́sálà yìí wípé àwọn kẹ́lìmọ̀ kùfúrí yà wà àwọn àṣesí fẹ́ìlò kúfúrí ìṣesí ìtẹ́yìn bá ṣe kúfúrò ni àmọ́ àwọn kan lè ṣe kí wọ́n sì yọ̀ǹda wọn pé àgbálérò bẹ̀ wọ́n kà ní kó wá forí jìn bẹ́ẹ̀ sì ní kàfàrà rẹ̀ àdìsí tí wọ́n ń sọ ayé mùsùlùmí kí n kà sọ yọ kan irú rẹ̀ ó pọ̀ ọ̀sìn sọ yọ kan. Ubay bin Ka'b radiyallahu anhu ó mọ Qur'an sọ́ha wa lálá ẹgbẹ́ ṣe mọ Qur'an tó ó mọ Qur'an débi wípé àwọn kan ní òun lànàbì fi bá wípé inna Allaha amarani an aqra alayka al-Qur'an ọlọ́run ní kí n ka Qur'an fún ẹ. أن وفي رواية أن أقرأ عليك سورة البينة وأن سورة البينة قل سمان الله سنو داقون وقد ذكرت عند رب العالمين وتداقون من كما أنا بل بل سماك الله أقرأ جنت الله بردا آه رب سكون آه إيه سمان الله الله داقون من كما أبوك أنك أفعل إسلام بالبرام بيو ó fẹ́ mọ sétọ́n fún òṣètò lọ́dọ̀ ọlọ́pọ̀ ọlọ́run dákọ̀ ni ẹwù báwa náà ṣe wà hápì tó ọlọ́run fún wa ní ròdò ló pé iṣẹ́ wa kan wà tó òun yọnu sí. Suratul Bayyinah lọ́lọ́run wa ní kánàbí kà fún òbáyé èmi wa máa ń rí lẹ́yìn ha ọ̀la ọlọ́run jẹ́ kí ní oyè mi alhamdulillah ní Suratul Bayyinah náà gbọ́dọ̀ kà orí kankan ti ṣẹlẹ̀ sí kí ni kan àkọ́jà Muslim òbáyé wọnú mọ́sáàtúnjọ́ kan ló bá dáhùn yẹn sí ẹni ẹ bá ń kàrí wáyà mi ní kí ẹ̀ ṣe wá gbó ẹ wálẹ́yìn ìdá sàgé àbí tó jọmọ́ bẹ́ẹ̀ ní àwọn tó máa kẹrọ áàtì oríṣiríṣi ìgbà yìí bá pẹ̀ pé ó mọ̀ kọ́ra nípa yóò tó ń káka ọgbà tó bá ní kàzálíkà kọ́rọ̀ àní Rasulullah áà ó parọ́ mọ́ nàbí èmi kàkùrọ̀ àní mú kábàá mú kábàá ànábì ló pẹ́lẹ́ ẹlòmíbà tó wọlé ẹni ní bá tó kírun òun kú ka rìwáyà ní ríru rìwáyà ti létí kọ́ awẹ́l tó yàtọ̀ sí ìtara àwọn kọ́bátà tó wá kó àwọn méjèèjì pé ẹ jẹ ìyá lónìí bẹ́ẹ̀ gbọ́ ẹni sì ní ewu bẹ́ẹ̀ sì wá ti dàgbò ewu ìsanwó àdìsáni ó bá kó àwọn méjèèjì lọ́sọ̀dọ̀ àdéhùn sọ̀rọ̀ wọn. kí ló ẹ̀sọ́ ẹ̀ka níbi sọ ẹ sì fẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ ó bá kà ànábìbá alágbàrí kàdà bẹ́ẹ̀ ẹni kí bá tó kàkàrọ̀ àti náà wọ́n tún ní àmẹ́jọ́fún kàdà bẹ́ẹ̀ kí ẹ máa tí ó bá yìí táwọn ọ̀dàkọ̀lá ní máa lè sọ fún jàǹdìyà mo dáwọ̀tì islam kò tẹ́sán lè yìí kódà dáwọ̀tì tó wọnú ọkàn ní ju ìgbà tí ti bàtà mọ́ fàdọ̀rọ̀ bá ní nàbí sallallahu alaihi wasallam àmẹ́bíkà záyà ní láà yabna Ka'b yabna Ka'b la wọn dà o ara dín inna Allaha qayyarani àníbi wà bẹ́ẹ̀ ọlọ́run ká oníkan ka Kùránì fún mi ní áàfù mo fàṣàzẹ́tù mo ní ọlọ́run bí wọ́n ka ní ọ̀nà mi níbi ní èdè lárúbá náà níbi ìlú fáànù ní ọlọ́run tó gbà fún mi yóò títí títí tó fi pé sábà ìṣẹ̀ wà bọ́ àyè lára ọba yìí nìkan mo rò pé ní ìgbà yẹn lọ́lọ́run ní tún lọ ka Kùránì fún ní ẹ̀dá wáyé láàmú. àti ẹni tá a bá máa ápù rẹ̀ lórí dáadáa àti tó bá ṣe ní séèkà ìkan yọ ẹwù bí mi séèkì ìjẹ lágbára tó fúnra rẹ̀ lágbù yìí ìfà ẹni tẹ máa lè ṣàfihàn jà ìlẹ̀yà ẹni tó ṣe ní jọ náà kódà ń gbà jà ìlẹ̀yà kò sí nílẹ̀. ànábì ò sọ pé iṣẹ́ rẹ̀ bàjẹ́ oṣù sí ayé ẹ̀ta wọ́n wo ápù rẹ̀ pé ah, nǹkan kan ló fẹ́ cause problem yìí ànábì ńlá yabda káàd inna Allaha khayyaru ọlọ́run ló fún mi lọ́sàn-án yìí kí n ṣe báyìí kí n ṣe báyìí kí n ṣe báyìí. àti ń tá a bá ti mọ̀ lórí dáadáa àti ẹsùn ti pọ̀ fún gan-an níjọba bá rí nǹkan mi tó yà pa rẹ̀ kódà kí n tó ṣe tóbi lójú wa. ọlọ́run kó dáa mọ̀ fún ṣàánú wa. أذكر قصة سمعته من الشيخ الدكتور فاضل حفظه الله ورعاه الشيخ الدكتور فاضل حفظه الله اللهم بارك له وصرف عن جوكا ولا هو قدوة بعض الطلاب نجوكا àwọn àárí àwọn alọ́gbé àwọn rí ní kàtà ń ṣòkú àwọn sáà lọ́bẹ̀ àwọn tọ́lọ́bà ẹ̀wà kú wọ́n kó lẹ́yìn àwọn ẹ̀lọ́ bí wọ́n ti jókòó. but n táwọn ẹni lẹ́yìn pé àwọn fẹ́ ṣàtúnṣe àwọn ẹni yẹn gbàtà àwọn fi débẹ̀ ọlọ́run ṣe lóòótọ́ wọn fún wọn nígbà ìpọ́n ṣàtúnṣe wọn pé àyè ah, ń ṣe báyìí ṣe báyìí báyìí báyìí ó dáa àwọn wá ṣẹ̀ṣẹ̀ ń bú àwọn tọ́lágbà yìí nígbà wọ́n bá nà níbẹ̀ yẹn kọ́ ẹ ti bí ní pé ilẹ̀ rí ẹ̀ àmọ́ àwọn ọmọ náà àwọn ti gbọ́ yé pa ẹni gbọ́ yé pa ṣe máa wọn àfọ àyín náà rí tí sọ fún mi pé níbi o eléyìí ó ní àìlà so nígbà míì olùmọ̀ wọn máa ń bi wọ́n wípé ẹ̀dá kan eléyìí táwa ṣe kí ni àìlà rẹ̀ àìlà báyìí so báyìí bí ká ó sọrú adúrú ọ̀rọ̀ tó sọ yẹn jẹ̀máà anábì sallallahu alaihi wasallam àwọn náà sì máa ìjàmbù rẹ̀ tó yàtọ̀ Hatib bin Abi Balta'a àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àbẹ̀lọ́wọ̀n ọba aláàkùn ló wá kó ṣọ́ ìgbà lẹ́nu kankan. So níbi ọ̀rọ̀ lábáwá, Bẹ́yìnà Al-Guluwi wal Jafa. So a sì rí nínú àwọn àfáà tó sọ pé ẹni tó bá kọ́ tó fàtò sí níyà pé òtítọ́ tó wá ṣe kọ́nẹ̀ òtítọ́. Wàyín kúntùlá òwá fi kò láyé. Èmi lè wo pé a àwọn kankan àti agbára tó fà ò ka èyàn sí pẹ́ tó gbọ́rọ̀ dùn lè gbọ́ kùránì yìí náà ni èyàn ní lè gbọ́ so ìmọ̀ bí yóò yé wa tó tá a fi máa sọ pé irú lẹ́bù àwọn Ibn Malik yẹn òní tó fẹ́ dà wallahu a'lam ara ń tí èdè lárúbáwá máa ń ṣe fún yàn tó ti ṣe fáwọn tó ṣáájú pé yàn wá tàbọn lárúbáwá kò túmọ̀ sí pé yàn yóò lójú àbó wá sí àbùkù fún ìmẹ̀ èèyàn níwà fún alákòjú rẹ̀ àwọn àyímọ́tò islam ẹ̀sẹ̀ àmọ́ wọn tá ń pè ní fuqahau sábàá àwọn fuqahau sábàá ibn adi rahimahullah wọ́n máa ń fi ẹ̀sùn kàn wọ́n wọ́n máa ń fi ẹ̀sùn kàn wọ́n wípé wọn ò gbọ́ lárúbá dáadáa wọ́n máa ń tàbí náà wù ẹni tó kọ dùn àfá sí alkamin fi أسمائي في الضعفاء وإلى الحديث الكامل في الضعفاء وإلى الحديث أما في أسماء كما قال أبوار الجيد داتا àwọn èèyàn máa máa ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí ká máa fẹ́ jẹ́ ìyẹ́ ẹ̀ntó tó rí bọ́tù kò fẹ́ ìfẹ́ nìkẹ́kẹ́ tó kọjá ní kí ó tàṣìṣe lóga tẹ́bá tún yọ ànábì kó sallallahu alaihi wasallam àtàwọn àjìlá àwọn a'immatul arba'a wọn mú wọn kọ́tà lọ tẹ́bà wọn tí sọ Abu Hanifa Nu'man Malik Anas tàbá mọ́ àwọn ilé ìpé wọn tàbọn mọ́nì náà ẹ̀tọ́ wá mú èmi pé mi tàbọn ọ̀ kódà ń gbàgbà tó bí Malik níbọn tiẹ̀ ó ní ìbí tó bẹ́tà Malik wọ́n tó bí pé ah tí tójú bá rọ̀ wọ́n ni wọ́n lókun sọ pé mutirna ayyamọ́tọ̀rọ̀ ni ah alásùmá yìí ni kúntú ìjìnlù malik ah malik tó lójú ah, ìgbà wàlámà aláhán ìjọ tó fi tàbá báyìí tó pé fàzáàbá á ní àìbọ́tù ìwúlé ní ìgbà ìsì tàbá ẹni kí ló ṣẹlẹ̀ ó ní fàkàlàm tó fi dáre wọ́n bá gbogbo yẹn àfáà ẹ̀ ẹ̀ ẹ̀ fọ̀kọ́lá mọ́lì ó ní à èyí tó dà àfọ́ àmì rọ̀bí ọ̀dọ̀rọ̀ yìí tá a bá ti pé kéfà bàtà yóò níbi kọ́yọ́rọ́ rọ̀bí àtúrọ̀ yìí tí mọ́lì ti sọ pé mọ́ngù àmọ́ta rọ̀bí àtúrọ̀ yìí lẹ́nà ṣùgbọ́n rọ́jà tàlfẹ́ ẹ ṣe èrí pé èrí kan tó wà bẹ̀rẹ̀ àtàwọn sọ́láfù máa ń kíra wọn lẹ́yìn sàlám lẹ́yìn tẹ̀síìm àti wọ́n sọ pé bó yẹ káàárọ̀ àdínkù tákẹ̀sìn àdínkù tákẹ̀sìn ká kíyàn káyàn ká lọ́dọ́ sàlámù aláìkùm warahmatullahi wabarakatuh àbó ní ẹ káàárọ̀ sọ́láwọn kan tó fi sọ̀sọ̀ kú gbogbo tó yẹ mọ́ fi kiri yẹn náà assalamu alaykum warahmatullahi wabarakatuh wa alaykum assalam bó wà ní sẹ́dá àwọn kíkì inú gbó almuhim qala malik tàbá kí rọ̀bí àtọ̀rọ̀ yìí pé kí fàṣbá yẹ̀kúlù lè káyẹ̀rọ̀ alásùmá yìí tó wá sọ pé in tó bíbí inú jù ní pé wàyé jí alùmọ̀lẹ́kù ṣeéhàhù rọ̀bí á kúdù àtàǹfì pàtàkì ìtí wọ́n sọ pé àwọ́jẹ́ ah, ah, pé ti bọ̀ ni àfọ́ àmì gẹ́ntà bọ̀. so fàálì kẹ́nì kankan tó bẹ́ẹ̀ kó sọ pé ìmọ̀ọ́mọ̀ ìmọ̀ọ́mọ̀ rẹ̀ ṣùgbọ́n ìmọ̀ ọ̀la máa irú eléyìí kódà káwa gẹ́rẹ́ mọ́ ṣe rú alimọ́ta bẹ̀yẹn ẹnìkan wọ Màdínà jọ kan inú àwọn ọlọ́lá Màdínà ó wá jókòó pẹ̀lú Imam Malik falahana Malik Imam Malik bá tàbá kẹ́ni wọ́n kí n ṣe incident ẹ̀ kan ẹni ẹ bá ní nínú àwọn ọlọ́lá ló bá ní àwàlẹ́ ìtàlẹ̀ hàzà wàlìdáàni yunfiyani àwọ̀lẹ́sà lè àádá wálìdáni tẹ́lẹ̀ ò láwọn òbí ni wàlẹ́sà láhùmà dirhamani yunfikọ́nihì ma aléyí bí a tààlàmà al'arabiya ẹ e káwọn ilé wa owó àwọn òbí ilé kan wa owó fi tọ́ fàstẹ́mi àmàlì fanazọ̀rọ̀ ilé ọ̀rọ̀ yẹn wá dí sí mọ́lìkọ̀ àwọ̀ ó wá rí pé aṣọ tó wà aṣọ hàríìrì ni sánàbí ti kọ̀ fún wa ó ní khairun laka an ta'lam ma yahillu alayka min lubsihi wa ma yahrumu alayka min daraba abdullahi zaida wa daraba zaidun abdullah yìí ọ ó dájú ilé tó mójútó ìlọ tó túmọ̀ sí pé àìní kan ni kíyàn kan á jókòó pé kò sí gọ́ọ̀yà ní ìṣẹ́ ẹ̀rẹ́ ìgbé o máa sọ kátà àwọn èèyàn kátà kátà kátà kátà kátà ọlọ́run máa ń padà ń fà dọ́ ni ìyìn rẹ̀ nìkankan tó ṣe rí àfikọ́ lọ́n gbé kó rí pé ìwọ náà ò lè ní kúnú òkè ní ìyìn ó kàn máa tàwọn èèyàn ni kódà ìdá tó wé gan ni wọ́n fi mọ̀ pé mọ̀ rí òpó lọ títí ó sì ò ní nǹkan tó pọ̀ tó fẹ́ ṣe wọ́n sọ bẹ́ẹ̀ fún Malik Alimamu Hanifa àwọn tó jẹ́ pé òṣùlù wọn gan lúgà ni ó lágbára mọ́mọ́ Abu Hanifa wọ́n sọ̀rọ̀ ọjọ́ kan ẹnìkan wá ní ah ni'mal khitabu law sa'adahu as-sawabu ah ẹ̀sùn wá sọ̀rọ̀ dáadáa tó ìbọn iná ni o Abu Hanifa ni'mal khitabu law sa'adahu as-sawabu Abu Hanifa rahimahullah ìyí tẹ̀yẹ nìkan Abu Hanifa wọ́n bi Abu Hanifa léèrè kékeré jáwọ́ o kọlùbù oníkòlò wọ́n ní kí ni jámù wọ́n ní kí ni jámù kẹlùbù oníkòlò wọ́n ní ah, àkàkì Abu Hanifa rahimahullah Abu Hanifa rahimahullah so kí ẹ̀kan wá jókòó kọ́ ọmọ aṣọ ibi kí èèyàn fẹ́ ní tàwọn sọ́rọ̀ níbi lárúbáwá láyẹ̀ sídùú lìlà ìtìmọ̀ sí ọ̀lẹ́ Ah, gbogbo tí ó sọ, but onímì mí fún ọmọ ẹ̀ rẹ̀ jù yóò fi mọ̀ ṣe mọ̀nà kọ́ṣà lára díẹ̀ tó but ọlọ́run mọ́ padà ń jẹ́ kó hàn ẹni iná ẹ̀rì jẹ́ yọ́ tó bá ti lámọ́ iná tí ó lágbára yọ́lá so kì í ṣe lè sẹ́mi mọ̀nà jìnà kódà kámọ̀ fáwọn yẹn sí ìyẹ́ tó bá ta àbọn tí ìbá ṣe àwọn èèyàn tó jẹ́ wípé ọlọ́run ọba yẹ̀yẹ wọn tó ipá wọn náà fẹ́ yẹ̀yẹ àwọn èèyàn náà àwọn táwọn ò tó bàtà wọn tí àwọn tí wọ́n ń torí rẹ̀ fi ń gba yìí ò tó tó bàtà àwọn táwọn fi ń gba yẹn wọn ò tó bàtà àwọn táwọn sọ yẹn àwọn táwọn sọ yẹn alimami Bukhari ilẹ̀ Yorùbá àtàwùsá papọ̀ kò pòdúsù rẹ̀ yìí. and wisdom. Ìwé ẹsẹ̀ mọ́sọ́ pé àṣé ìkíní kan wá ń kọ́ ń kọ́ fi ń kọ́ sí. So àwọn nǹkan tó jẹ́ pé bí èèyàn bá sọ̀sọ̀ kú sọ sí àwọn eléyìí yóò ṣàfihàn pé ò nímọ̀ rárá ni. Ààyò nímọ̀ rárá ni. So ọmọ tí ìbá ṣe irú àwọn èèyàn báyìí tó jẹ́ pé kódà gan ó ti ẹ̀ka wà kíáfù náà kálíbà rìmẹ́ìn lórí mọ́nájà alùsọ̀nà tọ̀jọ̀mọ́. Alùsọ̀nà tọ̀jọ̀mọ́ yìí ní ìṣìgọ́ọ̀sì. púpọ̀ ó otu yé pé kódà ó ti yé àwà pé ọlọ́nkan mọ̀mọ́ fẹ́ yẹ̀yẹ̀ yìí yé wa kò tí sọ àwọn kò mú bọ̀ lórí dáwà wa pé àláwọn èèyàn gbọ́dọ̀ gbọ́ fún ìlú fẹ́ ọlọ́run bá yìí wọ́n gbọ́dọ̀ gbọ́ àti bí ọlọ́run bá gbogbo àwọn tí ń bí ẹ̀rí pé kò gba ẹnu ẹnìkan kan láti sọ pé ah, àwọn àlùfáà ẹ̀wọ̀n ọ̀ma pé ah, ọ̀tún mọ̀ pé kò gba ẹnu rẹ o ẹ́ tó bá jẹ́ pé àlùfáà ẹni ṣe kàrà láàmà Abdul Wahab àjíyà àpèyí ah, ọ̀ní àwọn òṣùn ọ̀ma pé kí n kí wá láwọn àmà ọlọ́run kó bá wa tẹ gbogbo àwọn àjìlá nínú àwọn afá àlùfáà ọ̀tún so ilmu al-arabiyya eléyìí àwọn atọ́tọ́ jẹ́ mùtàkọ́sítì náà tó ń tàbá àwọn táwọn jẹ́ mùtàkọ́sítì nínú lárúbáwá Ibrahim bin Yazid an-Nakhai rahimahullah gẹ́gẹ́ bí wọn dáa bíi sọ́nù tájámà wọn ni Ibrahim bin Yazid an-Nakhai kánà la yuhkimu al-Arabi la yuhkimu al-Arabiyya ibùn ẹ̀wọ́ bá ṣe wọ́n sọ̀rọ̀ ibùn Yazid an-Nakhai ìdá kò gbọ́lá ọgbà dáadáa ibùn Yazid an-Nakhai ibùn Yazid an-Nakhai rahimahullah kò gbọ́lá ọgbà dáadáa ìmọ̀ tàbá wàrúbàmà láhàn kódà àmà tàbá lágbọ́n ìyẹn ọba ti àmọ́ àtún àjọwá lójú ok Abu Ubaida Ma'mar al-Musanna Ma'mar bin al-Musanna tó jẹ́ pé kánà lugawiyyan al-allama bin-nahw ọmọ náà gá àwọn náà dábà qala ibn Qutaybah wọ́n ni kánà la yuqimu al-bayta idha anshadahu àwọn kọ́fíà rẹ̀ máa wọ́ ah, ah. bọ̀tọ́ ṣe fi gúnyàn láyé tó àgbé ewé ló máa lúwà ní ọmọ kọ́fí àpẹẹrẹ sódà àwọn tó jẹ́ mọ́tàkùn tó nínú sálà ìbẹ̀nu wọn ti ọmọ alìmọ̀ ẹ̀yìn tí ó wà tẹ́kì mọ́ rẹ̀ Al-Ghazali sọ̀rọ̀ kan ọ̀rọ̀ dáadáa lọ́rọ̀ ní rahimahullah wa ghafara Allahu wọ́n ní idha ra'ayta rajulan yusi'u dhanna bin-nas wa yatatabba'u 'uyubahum fa'lam anna lahu bátinun khabithun tó bá rí ẹnìkan tó jẹ́ pé gbogbo ìgbà pálápátá tó bá fẹ́ báwọn yẹn ṣe òní ọ̀tọ̀ zọ́nà tó zọ́nà kọ́kọ́ mọ́ ní pẹ̀lú àwọn bó ṣe wáyé ẹlẹ́jẹ́ kó sì kò tó rẹ̀ ẹlẹ́jẹ́ kó sì ń ṣiṣẹ́ àríbi ní báyà ọ̀ pò kàn ríyàn ìsí ìgbọ́gbìn náà wọ̀yẹ̀tà sábà yóbáhùn ìdí sì máa wá ní pé kò ń rí ibi tí wọ́n kù sí ìdí máa wá ń tẹ̀ ní ẹni àfá àlàmà annaláhù annaláhù bá finan ọbí ìsàlẹ̀ ti mọ̀ pé ó ní kí ni ó kọ̀kọ́ rí dáa ọlọ́ndà kò tún kọ̀kọ́ rí kọ̀kọ́ wọn ṣe so eléyìí jẹ́ kó yé wa wípé ọgọ́rọ̀ àwọn èèyàn táwọn nínú àdí ìtàwọn sọ yìí Àyíyù dára kò ní rahimahullah Imam Abul Hassan, ọmọ kí wọn sáàmì lọ́lọ́ bí wọ́n jọ kan pé, Ya Abul Hassan, Alif lana kìtàbà sí du'afa al-muhaddisin. Ẹdàkùn ẹbá wa kọ tírà lórí àwọn du'afa muhaddisin ó ní indaka kìtàbù Nàdí. So ní kìtàbù Nàdí ní kọ́lá náà, indi ó ní ah, inna fi zalika kifaya, ilé ti la yuzadu alayhi, ẹni wọ́n ní ló kọ alkamin tí du àfáàyè wà ẹlẹ́lẹ̀ hadith ibn adi so kò sí ẹni kankan tí máa ń sọlọ lọ kíra àwọn tọ́tẹ̀ tí wàá mú kó wọ́n máa ń tàbọ̀ kíra náà wọ́n dictate ẹni ibn adi dictate ẹni ìwọ náà gbé wọ́n gbórúkọ iye èèyàn tó dákọ ní orí ìwọ náà tá ìwé ibn adi rahman allah so kéèyàn ní àwọn ajókòó ti ẹ kò kọ́ǹpa méjì báyẹn lọ a máa sọ èèyàn jù báyẹn èyí ó tún lùdù gọ́yà èyí ó tún lùdù gọ́yà ìkànnà àwọn afọ àwọn akọtẹ́rà nígbà kan ọláì wọn ti tẹ̀lé mọ́nájà àwọn onímọ̀ lórí ẹ̀ kódà mọ́nájà débi wípé mọ́nájà òrìwáyà nítorí kí ni gbogbo àwọn tá a akárí ni wá fẹ́ kí ni wọ́n dùn sí wọ́n pè أن ماذا لا إله إلا الله الإبراز لأقوال العلماء wọ́n pè ní mímú ọ̀rọ̀ àfihàn ọ̀rọ̀ àwọn àfáà wípé ẹni tí alìdábi tẹ̀bẹ̀ mímọ́ ajìmọ̀ àìlèyìn ahàlìsọ́nà ò ní yẹni ṣe ìdìsáàmù yẹn pẹ̀lú wọn múrí wáyà wọn ò sì sọ̀rọ̀ tí wọ́n sí ẹ̀gbọ́n ọ̀rọ̀ pé kọ́ọ́lá fúlá báwọn fàlàdì ti mọ́ kọ́ sí láti pẹ́ ó sì ọ̀sọ̀kùn ìsọkúsọ àkọ́kọ́ nínú tí mo fi ṣe mọ̀ pé ah, ọlọ́mọgbà aláwùjọ wa ó ní pé lárúbá yẹn gan subhanallah wọ́n mímú yìí sẹ́mi ìléyìn náà wọ́n yẹ kúlù hádà fìmísì hádà láàálì fìmísì hádà láàálì kẹlẹ̀ mọ̀ báwọn yẹn ṣe máa ń kọjá làwọn kódà tó bá jẹ́ àtàrí nítorí kọ́kọ́ rí ní pé a àrà àlàmọ́nà jẹ́ hadith èyàn lè mọ́ gbàrú ẹ̀ tẹ́yàn pé ẹ̀wò jẹun túra mílẹ̀ jẹun kọ́ bí ayé ṣe gbà ní ìsìn téèyàn tó tàpá yádà rí pé ń náwọn afọ aládìí ti di máa ń kọ tẹ́lá jẹ́lẹ̀ ẹ̀ rí pé máa ń bọ̀ kọ́ ṣe bí ìbùlá sani ṣe ni àdáta náà ní tẹ̀lé ibu ọlọ́mọ gbọ́ yín fún ààrẹ báwọn afọ aládìí ti wọn kọ tẹ́lá ti tí wọ́n súnyàn jẹ́gbẹ́ ó lè jẹ́ látara pé yàn máa náà ó sì lè jẹ́ látara pé yàn fi nǹkan kan dìfẹ́ndì ara méjèèjì náà ni so lọ́gọ́rọ̀ gbà tí wọ́n padà ń ṣàkóbá fún yàn tó káwa má kọrú lárúbáwá bẹ́ẹ̀ pẹ̀lú lọ àníyàn bẹ́ẹ̀ àwọn èèyàn mú ní kọ ohun màlúwà láti ẹ rí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn báyìí nínú ìjọsìn gan mọ̀ gbá ah subhanallah tí kìí ṣe wá ní bá fòtò tó wáyìí ẹni tí lóòtọ́ mo ṣe rọ́dù lórí nǹkan yẹn mo dẹ̀ pé ní farzul ibroz antẹ̀bìṣẹ́ ẹ̀yìn fulan farzul ni pé ká yọ ibroz lórí ìgbẹ́ tí wọ́n yà sí lára nígbà àtọ́yìn àti yọkùn bẹ́ẹ̀ ẹwọ̀n kan àwọn kọ́tọ̀ téèyàn wà ní láti ṣàlàyé ẹ̀bá ti dákẹ́ ìwáwò ìbátàgbójúkú rẹ̀pẹ́ ní sáà máa ń tàṣìṣe tó bá ti débi ọ̀rọ̀ hadithi ní àmàjí but tó bá ti débẹ̀ nígbà ẹ̀rọ̀pẹ́ já sàlàyé kìíní láìsí ẹ̀yẹ já sàlàyé ní ọlọ́nkú ṣàánú wa lọ́mọdé sí wọn lọ lára rú ẹ òní kíyàn mọ ọ̀rọ̀ àwọn àyímọ̀ tẹ bá ń katira àwọn àyímọ̀ tó jẹ́ pé lúgọ̀ àníyàn rú àníyàn bẹ́ẹ̀ bẹ́yàn náà èèyàn tí wọ́n bá ti tẹ́rí bí àwọn èèyàn lórí ẹ̀ ìmọ̀ padà àìmọye èèyàn tí wọ́n ti tàbájú pẹ̀lú lóga ṣùgbọ́n tó bá dán wò wọ́n mọ̀ pé wọ́n hùmù hùmù wọ́n hùmù hùmù so wọ́n wọ́n ti ní láti mọ̀ sí tàbájú pẹ̀lú ẹ̀ kódà wọ́n ní láti mọ̀ sí àwọn àtàwọn ilá ìrọ̀kúbìrù àtìgbàtẹ́ yí ọrụba bá débẹ̀ nítorí pé ní ìsàlẹ̀ ní ti hàn ní ọ̀dọ́ ẹ̀ta àlàmù níbi gbọ́yà ni wọ́n pẹ̀tọ̀ fún níbi ni lárúbáwá wọn wà àmọ́ tẹ́yà bá larí mọ̀ yẹn lórí pé ah, yìí máa sọ yẹn kẹwọn àná wa ní kó lárúbáwá torí nǹkan báyìí torí wípé a fẹ́ fi gbọ́ ẹ̀sìn ọlọ́run báyìí ẹ wo bí ṣe máa ń dùn mọ́ yẹn nǹkan wà tá a kọ́ lọ́dọ̀ àfa wa ìjọ kan wà sí ìfi ń sọ̀rọ̀ fún àwọn kanú àwọn tájọ wọn kọ́ra wọn tó ní Suratul Baqara ìjà sàǹfààní bẹ́ẹ̀ ìjà sàǹfààní bẹ́ẹ̀ ọlọ́run bá sọ wípé وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما نرى ọlọ́run sọ هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم سفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا لقوا الذين آمنوا قالوا آمنا الله ni wọ́n bá pàdé àwọn onígbàgbọ́ wọn ni àwọn ẹgbẹ́ o àǹfààní àkọ́kọ́ ni pé kọ́ọ̀lù àmánà tí yìí ni wọ́n fi ọlọ́run fi prevent ọ̀rọ̀ wọn fún ìlú sí rí yàtàjẹ́ dáàdì nínú ọmọ yẹyẹ wa bí khilafi ní ismi lẹ́rí jẹ́fù ẹ̀rọ lọ kọ́ọ̀lù àmánà wàyídá kọ́láwó ìlà ṣàyàfínì kọ́ọ̀lù iná máa kún bóòlá tí ń tú wàyídá kọ́láwó ìlà bóò láti ń tu tá a bá tu akẹ́pà nǹkan rẹ̀ ni òun ni mọ́gáàbù tá a máa ń pè ní àtẹ̀dínìí àtẹ̀dínìí níbẹ̀ yẹn wọ́n dọ̀ mọ́nà sí yìí méjì wọ́n fẹ́ sọ wáyìdà rọ́jà wú wà kọ́láwò wáyìdà kọ́láwò dì tí tó yí wípé kọ̀lá kìí lọ pẹ̀lú ìlà kọ́làwò ìlà nílọ nílùú lọ́wọ́ ó lọ bí o wọ́n tẹ̀lé mẹ́rin ni wọ́n ṣe kí ni wọ́n ṣe wọ́n fẹ́ sọ fún wọn pé nígbà tó kú lọ́dọ̀ àwọn onígbàgbọ́ òdodo tán ní ọ̀rọ̀ ẹ̀ tó o tó rọ́jà àti kọ́là ni wọ́n kó papọ̀ mẹ́rin wọ́n wá pa rọ́jà àjẹ́ wọ́n wá mú làwá zimu rọ́jà àtiwájú ẹ̀ ìlà kẹ́ẹ̀ ló bá rí tú pé dẹ́ẹ̀bà tó àyà yẹn ẹ wàá tú wípé nígbà tí wọ́n kú lọ́dọ̀ wọn wá bèèrè lọ pé ibo lẹ́tí nígbà tí wọ́n á ní mọ́sáàbò tẹ̀lé yìí wọ́n dọ̀ mọ́nà fi ilé jù síra wọn wọ́n mú láàzùmù kejì síwájú ẹ̀kẹ́lẹ́ bá rántí ẹ̀ wáyìdà kọ́là bíbí ní ìbàjẹ́ wáyìdà kọ́là wáyìdà rọ́jà wà kọ́là rọ́jà àìléyìn wọ́n sáyì lákù ẹ̀yìn mọ̀ bóyá yíwa ọ̀nà méjì làwọn gbà tó bẹ̀yẹn ẹyọ kan ni ńgbọ́ ta wà níwájú iṣẹ́ ìrọ̀lágbègbè fákọ̀fì tí wọ́n tú bẹ̀yẹn àfẹ́kọ́fì àfihàn lọ́wọ́ tààlà ẹwọ bínú sọ́ọ́ ibùdó tó pé ẹwọ adùn àrùn bíyà wọ́n ti kaná takọ́ ẹnu ẹ̀yìn ìgbàláwà nínú suratul mulk nígbàtọ́lọ́ ń sọ̀rọ̀ pé awalam yaru ila tayri fawqahum saffatin wa yaqbid sí ìlú àti ìsù lọ́lọ́run fi ròyìn títí ẹyẹ ó sì bá mu ẹ̀mí gbàgbé òfin ìdí mọ́nítà jẹ́ dùd ìsù mọ́nítà rúd sọ́ọ́fà àti wọ́n yàkọ̀ bíbí yàkọ̀ bíbí yìí kò tó sọ̀rọ̀ fáàtì ó bá ṣe sí àwọn tí wọ́n fò lójú ọ̀run gbọmọ ní ìsìn nípa ọ̀pá tí wọ́n ṣe òun ló ní dàwà ipe nǹkan tó ní láti suspend lórí afẹ́fẹ́ ojú kó kàn kẹ́yẹ̀ rẹ̀ lẹ́ra ìlọ tó bá fẹ́ move lórí ní wàyà kọ̀dí ilé ìlẹ́wà láwọn àfáà tí wọ́n bọ́ tàbí wọ́n ní àbájọ pẹ̀lú irú nǹkan báyìí nìkan fẹ́ jókòó sí láà àti gbé èdè ọlọ́run ẹ̀sìn ọlọ́run ọba yégi gọ́ọ́yà òní Ibn Rajab al-Hanbali nìkan fún wa pé kadhalika tawassul fi ilmi al-arabiyya ṣáájú pé ọlọ́run gbá nàbí dìde ànábì òde kọ́ kò lè kà mas'ala kan wà kọ́tí ọ̀rọ̀ jiddan mas'ala náà wà very dangerous ní tí mo fẹ́ sọ ìmú kàfẹ́ kó tiẹ̀ tó sọ mi o. ẹ̀yẹ̀ ń gbé lẹ́yìn ẹni tó bá ní oúnjẹ èmi kọ́ mìíràn ti kọ́ èmi kọ́ mìíràn ti kọ́ wọ́n yìí kí mọ̀ ń spread mọ̀ wọ́n máa ń pa ìmọ̀ ọmọ tí àdánwò bá ti pọ̀ láwùjọ. Ànábì sallallahu alaihi wasallam àwọn olè kọ́ kò lè kàbí ní Sulhu Hudaybiyah àwọn akásílẹ̀ mú wípé ànábì kan jọ náà bí kò lè kọ àforúkọ rẹ̀ ló padà máa kọ àwọn kákìlìm bẹ́ẹ̀ àwọn kan ní àpò rí bẹ́ẹ̀ ìlàfù kan tó tí wọ́n ń sọ̀rọ̀ lórí ẹ̀. Nàà wọn àwa lè kọ́ wọn níta ọlọ́run sì sọnù sórọ́tì Tahrim sí sórọ́tì Tahrim nàbí jùmọ̀ wọlé ní bá àtàkùn omi yìí ná ní àwọn rọ̀ṣúlá nínú yatlu ala ihe a alladhi ba'atha fil ummiyyin ni àwọn oni ummi alladhina la yastati'una la yajiduna kitaba aw la yaktubun wa la yaqra'un wọ́n lè ko wọ́n lè ka àmọ́ tẹ́lọ̀ ń sọ́rọ́ bí ọlọ́run fi pèsàbù ọmọ yìí tẹ́ gbọ́ pé wọn kó gbọ́jà Mákà Mẹdínà rí kò sí kankan tí wọ́n kó o ọlọ́run ti sọ kò sí kò kò sí ka àwọn díẹ̀ ló kọ́ àwọn díẹ̀ lórí kọ lórí kanú wọn náà so wọ́n pìrìsáàbù pìrìsáàbù wọn fi pìrìsáàbù kálọ́dọ̀ tó wọn ṣébù ó sì padà rán ẹ̀sìn tiwa náà ṣébù yàgbàbù yàgbàbù náà kẹ̀kẹ́ yàrá òun ni ó sì padà rán ẹ̀sìn wa náà níta fi pìrìsáàbù ẹ̀sìn wa jù ẹ̀sìn wọn láwọn kan ní wọ́n fẹ́ sun kùránì ní ibìkan lamẹ́ríkà wọn yà ẹ fún pọ́pọ́sù pé kálíbà kámọ́rì mọ́ ẹ̀ bá a ti jókòó ní mọ́sáàsì a lè pòdúsù kẹ́kílẹ̀ tó ti méjì ní àwọn èèyàn tí ìṣẹ́ ọ̀ká ti ṣe méjì sí mẹ́ta tó wá Kùránì wà lórí ìjókòó wípé a ẹ tètè sún ẹ wá sún ẹ bọ́lọ́ rẹ̀ àmọ́ wípé bí a torí pé ẹ ẹ bá ti wá sún ó yá wọ kakínní kan kódà kí o gbọdọ̀ fífá sí àpẹkẹ sọ̀rọ̀ tábà wọn ìwáyà sí ká o gbọdọ̀ fífá sí àpẹkẹ sọ̀rọ̀ ó bọ́bọ́lọ́ ti sọ́ọ̀sì wa ìtòrí ọmọ ọdún méje ń hàn Kùránì ọmọ ọdún méjì àwọn ọmọ mi kan ṣe afla àtàkọ́rọ̀jù lọ́dọ̀ sheikh uh, idris láìpẹ́ àwọn méjì bàbá kan náà ló bí àwọn méjèèjì ahmad àti abdulrahman ọmọ former vice chancellor union mo ti ń rí yẹn tó máa ń gbọ́ àwọn sálàfù mo ti máa ń rí yẹn àti ìrírí ọmọ yẹn especially àbúrò rẹ̀ ahmad sheikh idris náà sọ ń gbàgbọ́n dé yẹn. àwọn náà sọ́gbà tẹ́lẹ̀gbẹ̀ àti ṣàtúbíyẹ̀ àti dúró láàrin ọdún kan sí àgbẹ̀ ọ̀dọ́ wọ́n ti fi ka gbogbo rẹ̀ wọ́n ti tẹ̀sí everything wọ́n ṣe áfúrà tàkọ́rù jùlọ ìtọ́ kí wá ni ó ṣe nílé mọ̀ níjọ́ tó máa kọ́ rí tó kéré yẹn Ahmad tó mọ ọdún méje lọ́yẹ̀ ni mo kọ́ nílé tó kàn ṣé ìkàfà rẹ̀ tó kọ́kọ́ kọ́ ní Quran ṣé ìkàwọn bí ojúmọ́ kó ṣe fẹ́ ni wọ́n máa bá wọn kọ́ wọn lọ́gbọ́ wọn gbà yìí wọ́n á fẹ́ kọ́ wọn pàṣẹ wọn ní àwọn ilé ìkéré ẹgbẹ́ sẹ́yìn wọn ní àìsí ah, tó kọ́ rẹ̀ tó ṣe mí lé mọ̀ ọmọ kankan ò kúrò lọ́dọ̀ mi kí n mọ́ tó fún àfọmọ́ yẹn ah, ìgbà níbi yàn lèyàn bí àtàlẹ́ fún àbàlẹ́ òfìlẹ̀ kọ́ wọn lọ pé orí rẹ̀ ti pé tí wọ́n ń ta hadith ọlọ́run èèyàn rò pé ọlọ́run ṣàforíjì ìgbìmọ̀ bá ṣàṣìṣe àwọn èèyàn sì wà ní tó lè jẹ́ èèyàn rò pé ó lè ka Kùránì ṣàṣìṣe mọ́ mo búra pẹ̀lú kọlọ́ ọlọ́mọ ti ní pé èyí pé ẹ̀ka pé kíní kan wá ní ẹ̀ pé èèyàn rò pé pọ́sibù mọ́ Ahmad ah ó ti parí secondary school bí ọmọ twelve years old wọ́n wá dá dúró pé ó lè máa fò káàkiri ìgbà tó délé pé lọ́dọ̀ wa àfúnni kíláàsì tó kọ́kọ́ wà wọ́n kọ́ kọ́kọ́ yanjú gbogbo àwọn yẹn kì í fún wọn ní gáàbù tó yàn ti lè sọ pé mo ti sẹ́kọ̀ndì wọ́n gbé wọn sọ pé ìlú náà kankan ó yẹ kán yọ ọ̀kan sí àwọn kafọ́ torí kìtì ààfún double promotion class tó wá bọ́ sí nurse àwọn àwọn ilé àwọn mashallah kò sí ní fún wọn ní grace kan kọ́ tẹ̀sí rárá táàmù kan gbogbo sànàwí àpàwà tàbí ọdún mẹ́ta lọ́fíkà gbogbo dss class pátápátá bàbá rẹ̀ láwọn ọkàn kó textbook dọ́là ní oṣù kan gbogbo textbook dss class mẹ́sìn ló ń ṣe lọ́wọ́ báyìí ní ọmọ wíyá seventeen years ní báyìí o seventeen wọ́n sì ti dá dúró fọ́dún mẹ́ta ó sì lọ ọdún mẹ́ta lọ́dọ̀ mi close to four years lólo ó sì parí sẹ́kọ́ndì sí kó tó wá èyí ṣe mẹ́sìn lọ́wọ́ wa so wo pé bóòdì ọpọlọ wọn bẹ́ẹ̀ tó tó bá láwọn mọ́bò kọ́ ní hákìnní kan torí pé yẹn ò bírú ọmọ yẹn torí pé yẹn ò bírú ọmọ yẹn ọmọ eléyìí tí wọ́n fẹ́ há nǹkan ó wá èèmọ̀ ní pé kì í ṣe yí alásán kì í ṣe kí ẹ̀ka há nǹkan ìjọ tó fẹ́ kúrò ní eré tí mo hàn náà ní tẹ̀sí ọlọ́run ló mọ iye ẹ̀bọ̀ táwọn èèyàn fún káàkiri èmi mọ̀ páwọn èèyàn máa ń gbọ́ olómọ ka Kùránì fún mi nínú Ramadan tí ó bá ń ka Kùránì fún mi nínú Ramadan tí n bá dórí mọ́sálà kan tí n bá rò pé kí ló lè fi àyà ológun ó lè fún mi ní àyà mẹ́wàá yóò kàn máa kà lọ́nà ni àgbélé kan ní mo ti ní ìsìn gangan yóò tún wá tún tó padà ó sì wà subhanallah àwọn èèyàn máa ń wò lọ́dọ̀ àwọn máa ń wò lókè rẹ̀ ká ní àmọ́ ṣe áfúlà ni èyí àfẹ́ máa gbáyàn fàrà ẹ̀bá ní ẹgbẹ́ ọmọ ìdíwájú ṣùgbọ́n tá a bá gbé ìdíwájú tó bá torí rẹ̀ kó fẹ́ mọ́mọ́ yìí tẹ gbọ́mọ kankan wọ́n wùlẹ̀ tara rẹ̀ ṣùgbọ́n tó bá torí rẹ̀ mọ́mọ́ wá mọ́tara rẹ̀ ni ó gbọ́dọ̀ tòlú kọjá ni is too exceptional. Too exceptional. Mo ní kó kọ àwọn orin kan níjọ́ kan. Ó wá ní ah, yóò tó mo ní mo fún ẹ ní one hour kó fi kọ́. Ó ní ìsàlọ̀. Ọmọ ìlà ìṣe hà kí ni ìṣe báyìí? Orí rẹ̀ ti pẹ́ jù. Mo kékeré, bárakà lọ́wọ́ mo lọ síbi kan tán ròyìn àwọn ọmọ kan ló ka àdìbò ọkọ̀ wọn pé ẹ̀ bí bá ṣe pé àfẹ́ dúró ọ̀nà yìí pé àfẹ́ lóró fún yàn máa sọ pé àkàmọ́ ah, mọ́mọ́ kiri àfẹ́ lóró fáì ìmọ̀ ní kò tíráì lè yọ. pé láti jọ fi hàn sí pé àwọn rí yàn ó pé a pé àwọn ah, lọ́wọ́ kan kìí ṣe ọmọ eléyìí ẹ tí mo lè dúró níbi ọmọ jihad tí mo mi ò ní dáwọ́ pé tó bá bárò àwọn afa sheikh jihad yẹn jókòó wọn àní yàtọ̀ síra kàkà ní ìlú dáwọ̀ ní ìlú dáwọ̀. mo sọ pé tó bá ti kó mẹ́sìn kí ah, òun náà ló kàn yàrá tó mẹ́sìn rẹ̀ ṣe kọrí sí jamiu islamiyah hadith ní gbọ́dọ̀ ọpọlọ yìí ṣe lọ́dọ̀ tí kì í tún ṣe pé yẹn kan hàn kálá kan fáàmù yẹn lágbára a mo rántí pé ńgbà tó kúrò lọ́dọ̀ mi tó wọn àti àbúrò ẹjọ́ àfáà ní bàbá rẹ̀ pòfẹ́sọ̀ ni wọ́n ìrìn engineering àfáà kan ni wọ́n mo rántí pé ńjọ́ kan wà tí òun àti àbúrò ẹjọ́ fa mọ́sálà kan gbà tó padà sílé wọ́n wá pè mí pé ah, ọmọ yìí yọ mí lẹ́sùn mọ́sálà tá a ti yanjú tẹ́lẹ̀ ó kà kó mo á ní ká gbé fóònù fún àwọn àjọ ń sọ tẹ́ẹ̀ bá gbàgbé àwọn àlejò ọ̀nà lọ́kọjá ń jọ ìdí bá mi kàn mí. Èyí ni ẹ náà ṣe sọ̀rọ̀ ọkọ̀ dákọ̀ ìjà fúláàrì fúláàrì fúláàrì fúláàrì ní ìṣẹ̀rẹ̀ ìṣẹ̀rẹ̀. Yóò jẹ́ ìlà tẹ́lẹ̀. Èyí wọ́n gbára kọ́ ọ̀rọ̀ fúláàrì láti ń sọ̀rọ̀. Ah! Ahmed. So, téèyàn bá wá rí bẹ́ẹ̀, téèyàn lè jópa àwọn sálàfù kan á dé sí hundred thousand kójọ́ yẹn yìí níjọ́ tó akọ́kọ́ ṣe ìbáàrò tẹ́sì àwọn mìíà mìàtẹ́yìn mìà mìà mìàtàn kalafu mìà fún subhana ah ẹ kò sí èmi ò tiẹ̀ láìkì plastic surgery ọlọ́nkò sọ wọn bẹ̀ ẹ sọ gbọ́dọ̀ torí pé ẹ fẹ́ fún àwọn ọmọ ṣẹ́gi nípa ẹ ní ẹ mi ò tí ì mọ̀ bóyá mo lè ṣe lọ́la o wọ́n ní ẹ̀sìn láìkẹ́. tò ilé wa kọjá bẹ́ẹ̀ kàn jí lẹ́ni táìmù ọlọ́mọba bless ọmọ náà ẹ̀ kàn jí lẹ́ni táìmù. tó tí wọ́n sọ fún wa ni pé wọ́n pírísàrù ọmọ ẹ̀ pẹ̀lú nǹkan tí wọ́n wá. tò ọlọ́run mọ̀ mọ̀ ìgbà náà dìbò sọ wa lè sọ̀rọ̀ nírú àwùjọ yẹn àwùjọ tó jẹ́ pé àìlè kọjá kó o lè hàn kàn gidi náà. kí n sì sọ ìfáìdà bàbá àwọn ọmọ yìí níjọ́ tí mo wá rí ọmọ ọ̀gá ọ̀rọ̀ ṣe wá tẹ àbá kí kí àwọn ọmọ nìkan àwọn ọmọ wọn tí wọ́n rí bẹ́ẹ̀ pọ̀ but àwọn méjèèjì wà exceptional agreed upon wọn wà exceptional ọlọ́run sọ àbá nìkan mo wá kí ṣe tọ́nà fi bù náà ìmáàmù ìmáàmù làwọn náà àpapọ̀ kan jẹ́ pòfẹ́sọ̀ kìí ṣe pòfẹ́sọ̀ Yorùbá o pòfẹ́sọ̀ ìlú ẹnjìnírìn tó mọ̀ túmọ̀ ẹ̀ ìfọ́mà five chancellor of university tó tó bá sọ pé àwọn onísúnà yẹn fi báyìí ó ṣòwò pé wọ́n ní làákàyè gidi gan. now bàbá yìí wá ní awájọ ńlọ́jọ́ kan wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń sọ nǹkan kan ó jẹ́ ní tí àwọn àfa mọ̀ wọn àwọn àfa àti màwọn fi dáadáa. wọ́n ní àwọn ah, sọ̀rọ̀ kan débi kan wọ́n ní èmi ìbá àfa kankan ní problem pé agbọ̀n nílẹ́ni àwọn pé èmi àtàbọ̀ mi ní problem ní ìpàdé ọlọ́run. kódà kó mẹ́jọ pé pé àfa yẹn ṣe àwọn hmm, àfa ní problem. ṣé o ní o ṣe ṣe kó jẹ́ pé ó náà lọ́wọ́ mi so níbẹ̀ ẹ̀sìn wa wà preserve pé ibi tí wọ́n à ń sọ yìí o àwọn tí wọn ò lè kọ́ fún ò lè kà ìyapa inú wà lọ́dọ̀ àwọn àfáà wípé àìlékọ́ àìlékà yìí ṣé hálà tó dáa ni fún àwọn obìnrin wa nínú wúmà àbí ká jẹ́ pé wọ́n wà lẹ́tà apá kan lọ sí pé ah wọ́n máa ń gbàgbé mọ̀hímà wọn wọ́n bá ti wà lẹ́tà kódà kò jẹ́ ìlànà wọn àti sọ pé jókòó máa ń di problem ibi tó sì wà ní jẹ́nà yẹn. so àwọn míì ní nínú ayé tá a wà yìí nínú àwọn tó discuss ẹ wo kíra ṣe tẹ àfihàn tó mọ́ ó dàgbà dodo tí wọ́n fi kó àdúrà ọ̀sán yẹn Muhammad Amin Shinkiti Muhammad eh, Amin Lamin Shinkiti tí wọ́n fi kó jọ níparí mọ́sálà yẹn wọ́n discuss mọ́sálà yẹn nínú. Kòròkó nígbà tó ń sọ̀rọ̀ ìkọ̀rọ̀ bí sinmi rọ̀bì kàlẹ́ ní ìkọlọ́bà àwọn apa lè kà mọ́ kálá yẹn. Sùtáwà bá ti wá rí kó dáa lásìkò wa. Táwà bá ti rí kó dáa lásìkò wa ní ká ṣe bẹ́ẹ̀. Ó túmọ̀ sí pé àfi ká máa wọ́n àwọn obìnrin wa pé ẹ̀ ti di standard nísìnyí obìnrin tó bá lọ yunifásitì èdè fẹ́ ló bá pọ̀ kólì ẹni tó wà kó lè yẹn bá jẹ èèyàn rí àfi tó bá lówó ẹni tó bá lọ technical school yóò ní àá ah, títí tí ṣe standard ntọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ láàrin ara wa ìmọ̀ bóyá yé wa ọpọlọ wọn ti expose obìnrin unconsciously wọn ti expose wọn sáwọn nǹkan tó jẹ pé yóò kàn mọ bloody fún èèyàn náà lẹ́yìn ìwọn ni so ẹ wà máa ṣe wàhálà kẹ́tù lọ pé òun disturb pẹ̀lú lọ́gbà tàbí báyìí ó sí control lọ́n kó ṣàánú wa tó a mọ̀ yìí pé yes lásìkò wa yìí ìfà lára àǹfààní wípé kájẹ́ káwọn obìnrin wá wà lẹ́tàd olùpẹ̀ wà lásìkò wa pé ìwọ́kọ́ ló fi ọmọ rẹ̀ wọ́n wà surprise àwọn brother tó sọ pé kó ṣàtì ní mọ́nì ni yóò sọ pé ah, kò gbóyìnbó gangan I can't try it the same brother tó sọ pé kó ṣàtì ní mọ́nì sọ pé ọkọ ló fẹ́ ọmọ yẹn mọ̀ ní pé o ti pa ọba yẹ kò jẹ́ kó ń wúlò láwùjọ. bẹ́ẹ̀ èrí tún wà yálà wa Aisha radiyallahu anha ń sọ fún Al-Qasim bin Muhammad bin Abi Bakr pé Al-Qasim bin Muhammad bin Abi Bakr àti Ibn Abi Atiq ọ̀bí ọmọ ni wọ́n jẹ́ sí yàrá wa Aisha wọ́n wá lọ kí yàrá wa Aisha wọ́n wá ń sọ̀rọ̀ wa kana Al-Qasim tó bá ń sọ̀rọ̀ ni wọ́n àyà làwọn wọn sọ fún wọn pé a mọ́lákàlá tàtà hádàfù àmọ́ yàtà hádàfù àkì òbí máa ń sọ lágbára bí ọmọ ìyá rẹ̀ ṣe ń sọ yìí wọ́n ní àà kọ̀dí àìlẹ́mtò àyìnà òkè mo ti máa fi tí pọ́bẹ̀lì tó dé wá bá ọ àmà hádà òrèlè yìí àlàmọ́tò ọmọ ìyá rẹ̀ lọ́kọ̀ àmọ́ ìyá tẹ ọmọ wàlàdì ẹrú ìyá tẹ kò mọ́ lágbára so alimami náà wá ju tẹ̀mú ìbò bẹ́ẹ̀ yẹn pé à káwa náà ṣọ́ra káàbà fẹ́yàwó ká fẹ́ tó ṣe filẹ̀ fọmọ ẹni tó o ti fọmọ lẹ́sẹ̀ ẹni tó ní lọ kó padà wá pé àìbò ní fún ọmọ mi lọ báyìí tó sọ pé má wọ́n rí filẹ̀ fún mi ṣe mọ̀ pé nǹkan ńlá ó yẹ kí èèyàn tó máa rí fan ọjọ́ lè sọ pé filẹ̀ fún mi bọ́tẹ́ tó wà lọ́jà ibi títí nájà gan wọ́n bá mú gèlè rẹ̀ wá ni abẹ́rẹ́ tí ò lè jókòó ti ọmọ láti tọ́ ọmọ kò nínú primary role láti tọ́ ọmọ ó sì fọmọ́lẹ̀ fún Imam Nawawi rahimahullah ah in fact lẹ́yìn ìgbà tí wọ́n sọ wọ́n ní irú ilé lórí àdísì àǹfààní tó tún wà mẹ́rin kíká mọ̀ yìí pé ká lè bá a mọ̀ yìí pé you have to have a rethink tó bá ń sọ pé kọ́mọbìnrin rẹ ó mọ̀ wà lẹ́tà ó mọ̀ kẹ́kọ̀ọ́ láyé náà wáyé kí ẹ̀ kó bá ìwọ́kọ́ ló fẹ́ wọ́n gbọ́dọ̀ ní respect gidi gan ìwọ́kọ́ ló fẹ́ wọ́n lè sọ pé à ah, kò sí problem ní respect tó bá rí bẹ́ẹ̀ ṣe bí ìwọ ní mọ́nà rẹ gbé nílùú kan ẹnìkan wá bá mi pé òun ní ìdìyàwó máa gbé ní ìlọ́mọdé mọ́lé fún ọ nígbà ní ṣe ọ̀sá òkè nígbò ya bá béèrè nípa rẹ̀ ló bá ní àà ah, wọ́n á sọ pàtàkì fún mi pé ó fẹ́ ìyàwó kan ìyàwó yẹn gbogbo èèyàn ló gbìyànjú àti fẹ́ nìyẹn ẹnìyàn wọn ni gbọ́lárùbá gbọ́gbọ́gbọ́ ṣe dáadáa akẹ́rọ̀ àárọ̀ akẹ́rọ̀ àárọ̀ gbogbo èèyàn ló gbìyànjú àti fẹ́ ni àmọ́ kò fẹ́ wọn Allahu alam ọlọ́run ló máa ń tójú òdòdó mẹ́ o ẹmọ́ jẹ́ ń sọ fún mọ́ṣàbò sí parí kò méjèèjì so alimuhim ni pé àwakọ́lá fẹ́ àwọn ọmọ wa so ká prepare wọn lọ́nà tí ó fi jẹ́ wípé wọn ò ní rí wa bí pé àbàbà ah, mi ó ah, hinder life mi so wọ́n sì lè pa àwọn ẹ̀kọ́ ìsìn òsì ní bí ọmọ sáà náà lọ́nkọ́ṣe lọ́rùn fún wa kádùn sí wípé wàtàdálì kàtàwàsó fi ilmi al-arabiyya alimam ibn al-jawzi wọ́n ní ara àǹfààní kọ́lọ̀n gbé wọn dìde ní ọlọ́ngbàna bí i bainal ummi omi yìí àwọn tí ò lè kọ́ tí ò lè kà mẹ́ta wọ́n ní alákọ̀ọ́kọ́ muwafaqatul bishara ọlọ́run ti sọ sáájú pé ń tá gbé dìde yìí ó orílẹ̀ kọ́kọ́ nílẹ̀ kà kó lè bàbára mu muwafaqatul bishara alimutakọdima àǹfààní kọ́lọ̀ ń gbára nídìde pé kò sí kọ́kọ́lù kàní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì mùṣákálátù mùṣákálà mùṣábáhátù hálìhí lè áhàlìhìm ó lè jọ àwọn èèyàn rẹ̀ nítorí wà láàrin wọn ní pé wọn ò lè kọ́ wọn ò wọn ò lè kọ́ kò lè kà mùṣákálátù yìí mùṣákálátù áhàlìhí lè ẹlẹ́kẹta Allahu akbar azọ́nù bí annáhu ya'lamu kutub man qablahu kama ni ó ti lọ kájílá ọdún sáájú ìwọ̀n arọ́ tí wà lórí ṣùgbọ́n ṣùgbọ́n ni pé àà ah, ẹ̀ẹ́dẹ́gbù ló ká ẹ̀ǹtì káàlẹ̀ wá mọ̀ òdodo bẹ̀ gbogbo èèyàn ti mọ̀ ọ́n láti fi tó ká ní pé ìgbà tó dàgbà níjẹ̀ wọ́n ń pín ìtẹ́nu ńlá ó lè kọ́ tẹ́lẹ̀ náà wọ́n mọ̀ pé kò lè kọ́ kò lè kà gbogbo tí wọ́n ń sọ yìí ah téèyàn ò lè kọ́ tí ò lè kà tó wá sọ ọdún nǹkan báyìí ànábì ọlọ́run àbẹ̀lọ́wọ̀n bá lásán ọ̀sán kó ṣe wọlé tó tẹ̀lé ká ní sọ̀rọ̀ wà rẹ̀ so inṣàlá ibi tá a ti dúró lọ́sẹ̀ tó lọ náà láti dúró sí àráǹdì pé ká mọ̀ kọjá àlà níbi lábáwá ọ̀nà làwà àbẹ̀lọ́wọ̀n kọ́lọ́n kó ṣàánú wa. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك اليك السلام عليكم ورحمه الله وبركاته béèrè ẹyọ kan péré làgbà ẹyọ kan péré náà aleykum salaam. bẹ́ẹ̀ni agbọ́pọ̀ àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ sọmọ bẹ́ẹ̀ni wọ́n ní obìnrin tó bá jẹ́ pé tó wá fẹ́ ṣe háìdù ẹ̀ ọwọ́ rẹ̀ báyìí ni ó kàn pán bẹ́ẹ̀ni a gbọ́ pé kódà ń gbà tá ń discourse kìtàbù háì ẹnìkan pé ìlú tó sọ pé iye tẹ́ ẹ sọ́n kíláàsì lé ní o bá burú òun ṣe rí ni àbúrò òun tó ṣe háì ọwọ́ rẹ̀ ni ó kàn pán báyìí ni a ah, subhanallah wọ́n ní kódà àwọn míì ojú wọn ní wọ́n oníṣẹ́ háì lọ́mọ tó ní e. <laughs> kí ẹ̀wà lè súnmọ́ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dàkùn kí ní òtò sọ́pù èèyàn ìtọ́lọ́wọ́ bá sọ ní pé àlúrẹ́ta nílùmọ̀ yìí wó bí ọ láàyè tí àìdì yẹn ti ń jáde olùhù àádà sọ pé àìdì yẹn ti dẹ̀gbẹ́ ìgbà náà fa àtẹ́sí ló ní sá ìlùmọ̀ yìí ó sì ní tó bá ti mú sọ pé ẹ̀jẹ̀ ò bá jáde láàgbègbè yẹn ó lè súnmọ́ lẹ́sọ̀ ìwà lọ́hùn àálà àlàm subhanahu wa ta'ala أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته